الحمد لله الذي بيده تدبير الأمور كلها خلق كل شيء فقدره تقديرا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا واعلموا أن الله خلق كل شيء فقدره تقديرا القدر عباد الله هو علم الله تعالى بما تكون عليه المخلوقات في المستقبل والقدر قدرة الرحمن الإيمان بالقدر ركن ركين من أركان الإسلام جاء جبريل إلى الرسول صلى الله عليه وسلم وقال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر والقدر خيره وشره عباد الله قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال عز وجل إنا كل شيء خلقناه بقدر وقال عز وجل قل إن الأمر كله لله وقال تعالى لا يسأل عما يفعل وهم يسألون نسأل الله عز وجل يجعلنا وإياكم من المؤمنين بقدر الله خيره وشره إنه على ذلك قدير أدفل فلده الله وباه الله وباه أدوك فلده òun náà lọ́ba tó dá gbogbo nǹkan ọba tó dá gbogbo nǹkan nígbà tó dá tán ó pàṣẹ lérí ìrìn àjò gbogbo nǹkan ọlọ́run pàṣẹ gbogbo nǹkan pátá ọlọ́run dá ọlọ́run wá pàṣẹ bí ìrìn gbogbo nǹkan ó ṣe rí àṣẹ tọ́lọ́run pa yẹn ìpè nǹkan báyìí yóò nígbà nìkan báyìí nìkan báyìí ní ọ̀ṣẹ̀lẹ̀ sí kò tí ó yí padà títí tí n tọ́lọ́run padà sọ́dọ̀ ọlọ́ ọlọ́run bá láà ọwọ́ rẹ̀ ní gbogbo ìyípadà tí ń lọ nínú gbogbo tí ń lọ lérí ilẹ̀ àti lábẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátápátá ń lọ ń lọ ń ọlọ́run ọbẹ̀ ọ́ ọba alágbára èyí tá àkọ́kọ́ ń bẹ lọ́ọ̀ pé kọ́lọ́ mọ́ pa wọ̀ ọ̀nà ọlọ́run aláàkọ́ mọ́ kàkọ́ọ́lẹ̀ pa wọ̀ ọ̀nà bá ti kàkọ́ọ́lẹ̀ pé yọ wọ̀ ọ̀nà yọ mọ̀ wọ́ kọ̀ọ̀kan wa ọba aláàánú kọ̀ọ̀kan wa gbogbo àwọn aláàtí fún wa tá a dìmú lóore ọwọ́ náà àkọ́ọ́lẹ̀ ọlọ́run ọlọ́run adúpẹ́ o adúpẹ́ gbogbo àwọn orí tó ṣe fún wa tó ti wà nínú àkọọ́lẹ̀ wọ ọlọ́run táàmà àtẹ́yí táàmà ìfẹ́ ọlọ́run ọlá ọlọ́run àní ọlọ́run kọ́ bó ojúṣe ọlọ́run anábíwá Muhammad kọ́ bá gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ́sọ́ba tó yẹ kásì tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni ojúṣe ọlọ́run ọba ni Ibadallah ẹ̀yìn ọlọ́sìn ọlọ́run ẹ̀já lọ lè mọ̀ pé kádàrá nítorí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà lè to ọlọ́run ètò ọlọ́run tọ́lọ́run ti tò lérí ẹnìkọ̀ọ̀kan wa kìí sáwa nìkan gbogbo ohun tí ń lọ́nu sánmà ọlọ́run ti tètò fún wọn gbogbo ohun tí ń lọ lérí ilẹ̀ lábẹ́ ilẹ̀ ń lọ ń lọ ń mú fún yípadà pẹ̀lú ètò ọlọ́run ètò ọlọ́run ni wọ́n ń pè ní kádàrà alkọ́dàrù wọ́n ní ẹ̀wà rí kádàrà ta wí yìí ó wà ilmullahi ta'ala òun náà ni ìmọ̀ ọlọ́run بما تكون عليه makhluqat fil mustaqbal ètò ọlọ́run ọba lérí gbogbo nǹkan tí yóò máa ṣẹlẹ̀ sí gbogbo ń tá a dá ètò wọn pè ní kádàrà náà kádàrà lọ kọ́kọ́ ṣáájú kọ́lọ́run tó dá sámà tilẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam ní kataba allahu maqadira kulli shay'in bi khamsina alifi sana qabla khalqi samawati wal ard fifty thousand years kún ó tó dá sámà tilẹ̀ lọ́lọ́run ti kọ kádàrà ọlọ́run ti kọ pé èmi àti àwọn jẹ́mà lẹ́ni àmà sílọ̀ sọ́dọ̀ àwọn tó wà ní sọ́ọ̀sì ìjọ náà wọ́n ti kọ́ fáwọn náà gbogbo nǹkan pátá tí ó ṣẹlẹ̀ nínú sẹ̀mí wa tí ó ṣẹlẹ̀ sí wa gbàwó ládàáyé ta ni ó bí wa kọ́lọ̀ wo láàmú wa ṣépù wo láàmú wa kí la jẹ kí la jẹ kí ni ó jẹ wá ọlọ́run ti mọ gbogbo ẹ̀ bọ́dọ̀ bá ti rí báyìí iná àǹfààní tó yẹn ò nínú gbàgbọ́nu kádàrá ni pé al-istislamu lillah ó juwọ́ rẹ̀ ju sẹ́lẹ̀ fọlọ́ ọmọ bẹ́ẹ̀ ó sì máa dúpẹ́ ní dodo gbà tó bá ti jí báyìí alhamdulilayi lọ́kọ̀ọ́kọ́ wí ọgbọ̀nà omi kan mi lẹ́yìn kọ́ni alhamdulilayi gbogbo kọ̀ǹdíṣàn tó bá wù kọ́ wà torí pé kéèyàn jí sílé ayé mi gbogbo èèyàn kan lọ́wọ́ máa rọrùn fún ẹlẹ́mi ó sùn pé ọ̀dàárọ̀ ó sì lọ́dàárọ̀ yẹn ó ni ti dàárọ̀ ó ni ó àá ah, ó sùn lálẹ́ àná àá ah, ajọ́ sùn ní àá ah. ọlọ́run tóbi bá ọmọ títóbi ọlọ́run èèyàn ní fọkàn sẹ́dá kankan pé yọ ràn án lọ́wọ́ àbí yọ gbà òun lẹ̀ àbí yọ sànú àbí yọ kẹun àbí yọ fìyà jẹun àbí yọ pa òun lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́nìkan alimani bẹ̀rẹ̀ kọ́dà ní ẹ̀yìn miami ó wà nínú àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ tí ó fi máa jẹ́ mùsùlùmí òdodo tí ó fi máa jẹ́ mùmìnì jìbìrìlù balẹ̀ ọbalẹ̀ ó wá gbé fọ́tò ọkùnrin wọ̀ jìbìrìlù alayhi salam ọlọ́run lọ́nà nàbì kì í sáà yà kọ́ran lọ́wọ́ oye ọlọ́run náà sáà nábì ká nábì ò lè fi kọ́ wa ń kéwú ọwọ́ sọ white ààrí erékù lára ẹ̀ ọkàn bọ́lẹ̀ látòkè sọ́mọ ni ọwọ́ àjòkó tí ànábì ó ní àkùbírí ní anil islam ó tún àkùbírí ní anil iman orí ànábì mọ́sá ìsàlàyé kí ni wọ́n ń pè ní gbàgbọ́ káwọn sàábọ̀ lè bá àmọ́ tí wọ́n ń pè ní gbàgbọ́ tọ́lá gangan lọ́wọ́ ń kọ́ kéwú torí ń gbọ́dọ̀ wọ́gbìn wọn ní àtàkùn lè yọ àlè wọ́n ní tali ní tala arákùnrin tó wá bọ́ lálejò yẹn tí ń béèrè béèrè yẹn ànábì ní ìfẹsọ̀ fún yín tẹ́lẹ̀ Jibirilu nìyẹn ọwọ́ akọ yín lẹ́sìn nínú tó béèrè níjọ́ yẹn ni pé adé pé òun ti mà ọwọ́ béèrè kí àwọn sàhábà ò lè bá a mọ̀ nígbà míì kẹ́ èyàn lè èyàn lè rí pé àwọn èèyàn mọ kankan kéèyàn máa béèrè lọ́wọ́ àfa kéèsè nítorí tarẹ̀ èyí ń béèrè nítorí àwọn tí ò mọ̀ onímọ̀sá yìí sọ fún mi àkùbílì ní anil iman kí ni wọ́n ń pè ní gbàgbọ́ anábì ní gbàgbọ́ téèyàn fi do ní gbàgbọ́ à ń tún mínà bìlà èèyàn gbọ́ lọ́ngbọ́ ni bọ́lọ̀n bẹ́ẹ̀ òní kan láti sìn wọ́n mọ̀lá ìkàtìhì ọgbà màláíkà ìgbọ́pẹ́rú ọlọ́run ni wọ́n wọ́kútùbìhì wọ́rúsùlìhì àwọn anábì ọlọ́run tọ́lọ́run rán sílé ayé àwọn tẹ́lá ta sọ kalẹ̀ wal yawmil akhir ètò tọ́lọ̀ ní fún ọ láyé tó wáyé nígbà tó ti dé tó fi padà ọgbà pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run ní màá sí bọ́lọ́run ṣe fẹ́ nu ó sì nídìí tó fi ṣe é bẹ́ẹ̀ ìwọ wá ní máa banújẹ́ lérí pé bò ló dé tọ́lọ́run fi kọ́ ọ bẹ́ẹ̀ torí òun lọ́mọ ìdí pàtàkì tó fi kọ́ síbẹ̀. Si bóyá èyí tó da nínú kádàrá tí ń dùn wá nú àbí èyí tí ń bà wá nú jẹ́ gbogbo ẹ̀ pátápátá kádàrá náà ni ìtọ́ba ti ṣẹlẹ̀ síyàn nílé ayé ni wọ́n pè ní kádàrá wọ́n ní èèyàn wá gbà pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá wà kọ́dàrí yìí kọ́dàrí láà pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá káyérì yìí èyí tí ń dùn mọ́ ni ètò yẹn ń rẹ́rìn àwọn èèyàn tó máa yẹn rẹ́rìn wọ̀ṣárì yìí wọ́n mọ̀ sún lọ́wọ́ ìyàwó yẹn ti wọlé wọ́n ti bu ẹkọ pé ha àfa ẹ ìyá alágbèjà kí ló ṣẹlẹ̀ ẹ ti jọ bu ẹkún tí ọlọ́wọ́n bá kọ́ oore yẹn ò ní tiẹ̀ lọ́wọ́ tọ́lọ́wọ́n bá kọ́ ìbànújẹ́ tó dẹ̀yìn àdáwọ̀ yẹn ò ní wá èyàn wàá fi méjì ìdì ti sọ́dọ̀ ọlọ́run àmọ́ òní pè ọlọ́run ọba aláburú torí ńgbà míì wọ́n ṣe nǹkan kan fún ọ wọ́n máa rò pé aburú ni oore sì ní ń já sí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọba aláburú ọba eléèmà ni ní máa hàn léèmà tọ́ba hàn yàn léèmà tọ́ba ṣe sùúrù yọ wà fún ọ yọ wà gbé ọ̀gá tọ́ba jórí gbàgbọ́ òdòdó sí kádàrà. ìbádọ́lá ẹ̀yẹ orísun ọlọ́run àyà wà ní Kùránì rẹpẹtẹ tọ́lọ́mọba aláàfin sọ fún wa pé ká lè sọ ọ dààmú lọ ọ wá ìtì sọlọ ń ọ wá lọ orinrin àjò ọ jẹ ó mu ọ wẹ̀ ọ ó fin ó bù jẹ ó bù lá ó bù ọ wá sáré ayé ká fàtà bọ́bá wá sá tán ìdọ́lọ́wọ́n fẹ́ kọ́ tó ti wà ní ni ọ wá kì í tí ló ṣe jẹ́ pé kádàrá ètò ọlọ́ni ọlọ́ni inna Allaha baligu amri ọlọ́ni tí mo ní yọ́ ṣẹlẹ̀ baligu amri yìí yọ́ lè ṣẹlẹ̀ o ìdí mi ní ṣẹlẹ̀ tó mo ti kọ́ lẹ̀ ọlọ́ni ṣẹlẹ̀ torí pé gbogbo nǹkan pátá ọba kádàrá dé ni bá ṣe product tí wọ́n wá lẹ̀ Eh, gbogbo tí wọ́n fi produce product yẹn wọ́n kọ síbẹ̀ bí wọ́n náà ṣe délé ayé ọlọ́run bá ní wa khalaqa kulla shay ọlọ́run la dá gbogbo nǹkan faqaddarahu taqdira àwọn ilẹ̀ kádàrà rẹ̀ máa là ìjọba yìí ní ó délé ayé ọ̀sẹ̀ kan náà ni ó lò ọjọ́ kan ni ó lò wákàtí kan ni ó lò wọ́n ti kọ́ síbẹ̀ nǹkan kan ò ní yẹ̀ ìjọba yìí ní ó kú lẹ́yìn one twenty years ní ó tó kú lẹ́yìn ẹnìkan kan ò ní pa á tí wọ́n àsùkò tí wọ́n lẹ́mí ló ti balẹ̀ pé nìkan ò lè pa ọ́ ẹ bá mẹ́nìkan ọlọ́run pẹ́ nìkan ó sì dédé kálẹ̀ ara rẹ̀ ní bí ọ̀pá náà ìjọ náà ni ó kú ẹ̀yọ́ màyá mi kádàrá lágbára púpọ̀ arákùnrin kan ó fẹ́ travel ìyàwó rẹ̀ wá gbọ́ pé wọ́n ní ojú sánmọ̀ da torí kí plane kan mọ̀ bàjá ẹ̀wọ́ ìwà sọ fún yí pé kò ní lọ ó wá tọ́jú passport rẹ̀ traveling passport ọ̀tọ́jú ẹ̀ ló wá di àsìkò tí tòun fẹ́ lọ kò ní passport o òdi lẹ́yìn wákàtí méjì pé tí àsìkò tó máa ń gbéra tó yẹ kó máa ń gbéra ìyàwó bá gbọ́ pé wọ́n ní pléènì tó fẹ́ wọ̀ yẹn wọ́n ní pléènì yẹn já ọwọ́ ni tọ́ yòsí òun sọ ọwọ́ ni kò lọ lè bọ́kọ nínú yàrá kóun lọ lè dunnú wípé sóun ah, sọ fún mi kó ọmọ wọ plane yẹn pé plane yẹn já gbàdó fi dé eré bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ ti kú ọkọ ti kú dèjà àsìkò táwọn tó ń kú yẹn lòun náà kú ah, ọlọ́run alágbára ni ìjọ tó bá ti ní àlè imánu bil qadar ìjọ náà ló tó sinmi tó ní pẹ̀ gàmọ́ pé kádàrá rẹ ni ọ̀ ní lára mọ́ ìjọ náà ló di wòlíì ìjọ tó bá ti lè nígbàgbọ́ pẹ̀lú kádàrá ọ̀ ní jákàn nínú situation tó wà torí ọmọ pé ọlọ́wọ́n bá àlá ó ní dáadáa lẹ́yìn náà ìtọ́kọ tó kù lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú ni ó ní inna ma'al usri isra ọlọ́run yé to méjèèjì lérí ara wọn tó bá ti mú wá máa retí ìbànújẹ́ tó bá ti mú ìbànújẹ́ wá kínú rọmọdún ni àsìkò tó bá ti lówó lọ́wọ́ lẹ́yìn kí ni rọmọ dojú wípé money is coming àsìkò tó bá pọ̀ lọ́wọ́ rẹ lọ́yẹ kí ọmọ ṣe jẹ́ jẹ́ nítorí lẹ́yìn bó ṣe ń mú jáde tó ń mú béèlì jáde wọn <laughs> Allahu akbar àwọn kan ti mú jáde bẹ́ẹ̀ lánàá torí pé wọ́n wá ń sẹ́wó wọ́n ń sẹ́wó ẹ̀yọ́ wọn fẹ́ fún yàtọ̀ wọn tó wọ́n ń sẹ́wó ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa aláàní kúlì innal amra kullahu lillah ọlọ́run ni wọ́n gbó nǹkan tí ń lọ nínú sọ́mà àti lérí ilẹ̀ ọlọ́run ọba ní Allah nìkan nípasẹ̀ ẹ̀ sọ́mọ̀ pé bàbá ológun ní tìmọ̀mọ́ nìyẹn àti gbogbo àwọn nǹkan jàǹkáwọ̀ àwọn materials ti máa ń kójú àwọn kan jákunjákun jáganjágan eré ejò ẹ̀mọ̀ awọ ẹ̀mọ̀ atari wọ́n wá igi àwọn ẹyẹ eré ẹyẹ ẹ̀ àgùntàn àwọn ẹlẹ́dẹ̀ bàbá ológun nítumọ̀ àwọn ẹlẹ́bọ̀ yẹn ò nítumọ̀ mọ́ lọ́dọ̀ ẹni tó bá gba kádàrà gbọ́ torí gbogbo tí ń jó tí ń lọ yẹn wọ́n fẹ́ fi yí nǹkan padà fún ọ ni ìwọ náà lọ lè bá oní ẹ̀dákun ẹ̀dákun institution yóò dáa ẹ bá ṣáájú òkè kan lè yí padà wọ́n ní kò lè yí ọlọ́run ní ẹni táṣà ń bẹ lọ́wọ́ ẹ̀ tí máa yí nǹkan padà Allah nìkan kul innal amra kullahu lillah àṣẹ àṣẹ ni àṣẹ lẹ́wọ́n wákà àbí ọlọ́run nìkan ní pàṣẹ ọlọ́run ní láyé sálù àmà yẹfọ alú ọlọ́run ọba ní gbogbo tó ń bá ṣe lérí ẹ̀dá kò sẹ́nìkan tó lè bì wọn kò sẹ́nìkan tó lè ní wáì wáì ọlọ́run ní kò sí wáì fún wọn lọ. wọ́n hùm yóò sálù ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ wá wà láyé pátá kọ̀yọ̀ anábì lẹ̀ kọ̀yọ̀ màláyíkà lẹ̀ kọ̀yọ̀ ìjànú lẹ̀ ọlọ́run lémi lèmi ọmọ bí ẹ̀yin pé wáì ìfẹ́ fi ṣe báyìí kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ tó sì láyà kó bí ẹ̀mí pé wáì tí mo ti ṣe gbowó fàbúrò bí mo ní kẹ́gbọ́n ọmọ gbà mẹ́ wáyé tí mo ṣe dá lágbájá dúdú tí mo fi lágbájá kó pupa wáyé tí mo ní kí lágbájá kó lówó eléyìí jẹ́ tálíkà wáyé tí mo ṣe lágbájá lóní mímọ̀ tí mo ṣe léèrè aláìmọ̀ kan wáyé tí mo ṣe dá ọtí igi tán fi ń sọtí wáyé tí mi ọlọ́run fi dá igi tán fi ń ṣègbó ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ọ̀túbẹ̀ gbogbo tó dá pátá lẹ́hẹ́kìmọ̀tì ọ̀dà nítorí ìdí kan ni ẹ̀yọ́ máa yá mi ẹ̀dàkùn torí bá wa ọlọ́ni máa asọ́ba mi mùsíbà ọlọ́ni èyíkéyìí mùsíbà tó bá ti jálù yín ọmọ ya mùsíbà ó de ọlọ́mọdé ó pọ̀ ni ọmọ ya kò sí owó lọ́fẹ́ àbí aláàdé sọ̀rọ̀ yìí ó ní gbogbo mùsíbà tí n bá ti mú wa ìbànújẹ́ ìlà bí ìdìnnìlà ọlọ́run ní pẹ̀lú yọ̀ǹda ìmí ọlọ́run ló sì ṣẹlẹ̀ o nígbà tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ mo rí pọ́ńsàdúrà mo rí pọ́ odó onígbàgbọ́ òǹkẹrùn-ún àmọ́ kìí ṣe kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn mi o ọlọ́run ní gbogbo mùsíbà tó bá bá yín ọlọ́run ní mo mọ̀ sí nígbà mi ò lè jẹ́ ọlọ́run fẹ́ fi gbé ọ̀gá nígbà mi ọlọ́run lè fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ bó ti dáwọn ọ̀ràn kan bẹ́ẹ̀ láti bí fifty years ago tí wọ́n ti gbàgbé ọlọ́run wa mú mùsíbà yẹn wá láti fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ àmọ́ wò ní mọ̀ ọlọ́run ní mọ̀ sí mùsíbà o ọmọ yóò ń bi láà àmọ́ ẹni tó bá ti lè gba kádàrá gbọ́ yáa ń fi lọ́kàn balẹ̀ yahadi kọlíbà ọlọ́run ní fọkàn balẹ̀ wallahu bi kulli shay'in alim ọlọ́run ní gbogbo nǹkan ní mọ́ mà ẹ̀yàn ọmọ gbogbo nǹkan àmì mi ọlọ́run gbogbo nǹkan ní mọ́ mà adé gbogbo nǹkan bá ṣẹlẹ̀ ṣe ọlọ́run mà sí àbí ọmọ sí ọlọ́run mà sí èmi rẹ̀ ọkàn balẹ̀ náà ni pé ọlọ́run ṣe èyí tó tún lọ́kàn ni ah, àmúlẹ̀ ìsànú mi <laughs> èyí tó sì kàn lóòótọ́ bí ọba kan kò ní ṣẹlẹ̀ mùsùlùmí ẹlẹ́jẹ̀ rúru mùsùlùmí bad. tẹ́ńsán mùsùlùmí ní depression torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ló ti gbàgbọ́ pé wọ́n ní kọ́dárì yìí káírì yìí ọ̀ṣẹ́rì ọlọ́run ní máa mú àwọn ìṣesí ní máa mú àwọn kankan wá bá yín àwọn kan máa dùn yín nú àwọn kan ó sì máa bà yín nú jẹ́ agbára ọlọ́run náà ní méjèèjì ọlọ́run fi ń lo agbára lérí wa ni ibi ọwọ́ láàánú dẹ́ni pé èyí tó dùn wá nú àǹfẹ́ inú wa dùn ìgbà ńlá mọ̀ fún yẹn dáa sẹ́rí yìí tí ń bà wá nújẹ́ nǹkan wá ní wa bashiri sabiri ọlọ́run bá ní ẹ ṣe sùúrù o tẹ́ ẹ bá ṣe sùúrù ẹ máa retí dùnú àmọ́ yìí tẹ́ ẹ bá ṣe sùúrù ẹ máa retí wàhálà ẹ kí lọ fẹ́ ṣe ibo lọ fẹ́ kó ẹjọ́ ọlọ́run lọ ta lọ fẹ́ fẹjọ́ ọlọ́run sùn bá lọ́ọ̀yà rẹ tó fẹ́ tì ọ lẹ́yìn níwájú ọlọ́run tọ́ọ̀lọ́ lè fara rẹ balẹ̀ ọmọ ya sururun wa ozu ilé ayé iná ọmọ dùn yọ ọmọ bàjẹ́ nígbà tó bá wà láàrin méjèèjì mọ́gbàgbé ọlọ́run dọ́ṣìkùn wà bùkà ọmọ rẹ́rìn kàkà wáyà ó tún ké táwọn ọmọ jáde kiri dáàdì kí ló dé yóò bu sígbé láàrin òru sẹ́hà ọmọ lálàáfíà kan tí ara rẹ̀ ọmọ yá láwọn àsìkò kan ọkàjọ ọmọ ní <laughs> torí yọ sọ fún ọ yí pé èyí tí ń ṣe ọ̀hún tó kéré sí ti ń ṣe àwọn ẹlòmíì ìbádọ́lá òsíbó ṣètò ṣètò hmm? hmm. wọ́n náà ọ̀gá ni ọ fáwọn míì wọ́n náà tún <laughs> ọ̀gá ni wọ́n fáwọn míì ọlọ́run tún kẹwọ́jà àwọn ẹlòmíì lọ òsíbó ṣe lówó tó bí ó ṣe dá fún ọ tó àwọn èèyàn bẹ lókè ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ owó rẹ̀ òjò ọlọ́run lójú òkun ọlọ́run lójú o má orí domínú mi risk ọlọ́run bá ní gbogbo jákujàku tẹ́ kó káàkiri ń ṣe gbéraga yẹn ló jẹ́ wá mọ́sálásí mọ́ ẹlẹ́mìí ọ̀wá jí màmá ẹlẹ́mìí ìjọ yídì nìkan láàrin ẹlẹ́mìí lẹ́yìn jímọ̀ tó kì í ó ti mẹ́jọ owó owó owó ọlọ́run ní nídìí owó yín wọ́n máa rí do àwọn yóò ta imun gbogbo oúnjẹ oko tẹ̀ ń dá ọlọ́run ní ní bùkátà ẹni bá ń sin náà lálápánlé kìsẹ́ tó lówó kìsẹ́ tó lọ́lá tí ó sin lọ ọlọ́mọsá sàlékún ìmánì ẹni kọ̀ọ̀kan wa anábìrin la yu'minu abdun hatta yu'mina bil qadar la yu'minu abdun hatta yu'mina bil qadar anábìrin ẹnìkan ò lè gbàgbọ́ ó dìgbà tó bá wà kádà àlágbọ́ khairihi wa sharrihi ọgbà pé dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá èyí tí <laughs> ọkọ̀ ọlẹ́kùn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá aburú ọ̀sẹ̀lẹ̀ sí ọmọ wa fi kọ́ àjẹ́ lọ́rùn wípé ìwọ lọ sí lókè ìgbà tó ti dé nìkan ti dàrú o àwọn tó wà ní lókè sì kan dàrú fún wọn. wọ́n tán rẹ̀ àwọn tó dé tó ń fún lówó àwa ni wọ́n dànkìn ẹ̀rú sí ò ti dàrú fáwọn. má fi ọ̀rọ̀ rẹ kọ́sọ́ ìdá kan lọ́rùn fi kọ́sọ́ dẹ̀ ọlọ́run fi kọ́ sínú kádàrá tọ́lọ́run kọ́ mọ̀ tọ́ba wa dá dúpẹ́ tí ọba dá ṣé kí ni ṣàdúà torí kádàrá tí ọ̀dà lọ́run fi dá máa ṣàdúà wàkọ́dà rọ̀ bùkún mọ̀dọ̀ ọ́wọ́nì ọlọ́run máa ní ẹ máa pè mí aṣèjìbù lọ́kùn yìí máa dá yín lóhùn òjì ìbùdó àwọn tẹ dá àyè sáà dá àrùn ọlọ́run bá ní máa dáhùn tẹ bá pè mí. èkì náà tó ń bọ̀ lẹ́rù mọ́ níta ka dùn á wọ́n bù kálá ya mú tu ọba tó sì ní òpin yìí kò ní kú táìpé à ẹja sáré pé kó tó kú o wọ́n bù kálá rabbuka la yansa kìí sí gbàgbé rabbuka basiri bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí gbogbo yín ní rí lọ́kọ̀ọ̀kan sẹ̀mí gbogbo tẹ̀ ń sọ bédè yẹn ṣe pọ̀ tó yẹn bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn èdè yẹn bó ṣe yàtọ̀ tọ̀ tó gbogbo yín ọlọ́run kan tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan náà ọmọ ọlọ́run tó bá mọ ọlọ́run ọba ò ní ọlọ́run fi ní wàlá ayọ̀ fọlẹ́ ọlọ́run gbogbo àwọn tí wọ́n lọ ilé ológun tó fẹ́ yí kádàrá padà ọlọ́run ni wọn ò ní jèrè èpè lọ́lọ́run sẹlẹ̀ wọn ọlọ́run wọlé ayọ̀fọ̀lẹ̀ sáhìrù haythu àtà gbogbo àwọn tẹ́lẹ̀ lọ́lẹ̀ yí kádàrà padà lọ́dọ̀ àfà ibi kó fáwọn ní nǹkan táwọn ọmọ jẹ táwọn ọmọ lá tọ́lọ́lẹ̀ tápà ilẹ̀ Ìgbò ó gbìyànjú ọlọ́dọ̀ àwọn olóòṣà ẹlòmí ń lọ Benin Republic lọ́dọ̀ àwọn egun ìlọ̀lẹ̀ sógun ọlọ́run bá ní gbogbo bí wọ́n bá dé ọlọ́run ni wọn ò ní mú dáadáa bọ̀ torí tí wọ́n wá lọ yẹn ọ̀dọ̀ aláàlọ́ wà lẹ́mí àwa alùsùn náà fi balẹ̀ gan-an ẹ̀rí mú gbàtà lówó lọ́wọ́ ẹ̀rí mú gbàtà ní kí wọ́n ní o tó ti darapọ̀ mọ́ àlòsùn náà kọjọ́ tó lọ káyè rẹ ọmọ bàjẹ́ ẹni gbé kínní kankan fún ọ tó ní yọ da fún ọ tó bá lò ó kọ da fóun náà ní fi ń lọ tí ń lọ yẹn kọ da fún ní fi ń jó tí ń jó yẹn àfóun jálàbí ẹlẹ́bọ̀ yẹn kọ da fún lójó wáyé ara kan tó wà wọn tó bá da fún kò ní sẹ́sẹ̀ gùn. dára lẹ́nu kọ dájú kọ ọlọ́run kọ wá mọ títóbi ọlọ́run anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni hata ya alama anna ma ha sọba o èyàn lè jólí gbàgbọ́ òdodo ó di ìgbà tó bá gbà nínú ẹ̀mí rẹ̀ pé gbogbo tó bá bá òun lam yakun li khati'ah gbogbo tó bá bá òun lam yakun li khati'ah nínú nǹkan dáadáa wípé tòun náà ni ọlọ́run ti kọ́ fóun ni ló kí ọwọ́ wọn tẹ̀ wa anna ma akhta'ahu lam yakun li yusiba gbogbo aburú tó fòun dá gbogbo aburú fòun dá ọlọ́run kọ́ pàbúrú ó ṣeun ní ọjọ́ ṣẹ́kìn ní ọjọ́ ṣeun èyí tó bá wá bá ọlọ́run kọ́ ni ọlọ́run sì ní ẹ̀pẹ̀ òun tó bá dáadáa bá ṣẹlẹ̀ ẹ̀pẹ̀ yìí kọ́lọ́mọ́jẹ́ ó bàjẹ́ torí àwọn tó fẹ́ kó bàjẹ́ náà àwọn ẹ̀dá ọlọ́run wọ́n máa sáré kó bàjẹ́ ọlọ́run ẹ pè mí ń ràn yín lọ́wọ́ tó bá jẹ́ tí ọ̀dà náà ni ẹ̀sùn kún sọ́dọ̀ mi inú mi kò lójú yín kí ló tún kù tó ń fẹ́ àbí tó wá fẹ́ wọ náà ọlọ́run lókun kádàrá oye ètò ọlọ́run ni o wọ́n béèrè pé wá ètò ọlọ́run ti ṣe báyìí bó ṣe tó nìyẹn o ètò tó tó nìyẹn ó sì máa tó kò sì ṣàbòsí kò ṣàbòsí fẹ́ni kankan wọ́n dá wa sí nàìjíríà ń bí ẹlòmíràn ní àwa ah, ìta wà ní nàìjíríà ìyá yìí pọ̀ àwọn kan bẹ ní nìjẹ́ republic of eh, benin gbogbo àwọn já mara wọn àwọn nìjẹ́ mara wọn gbogbo àwọn ìlú yẹn ẹlọ́lẹ̀ wo ti ara tí ọlọ́run dá fáwọn ará nìjẹ́ owó tó máa dúpẹ́ ẹ̀kọ́ wá ṣe pé nítorí ọlọ́run dá wa síbi bí kádàrá wa wà náà nílójú á wà mí ẹlòmí wà lamẹ́ríkà tí ọ̀dà fún ẹlòmí wà London tí àwa tún lówó jù lọ ìbò tún fowó ní tíkẹ́ẹ̀tì ránṣẹ́ sí ẹlòmí bẹ́ Saudi tí ọ̀tí kankan jẹ bí orí ọlọ́run ṣe pọ̀ tó ẹni wọn bá tọ́lọ́run bá fẹ́ fún bẹ́ẹ̀ náà ni ó fún ọlọ́run bá aláà kí ó kó fún wa ní iman lérí kádàrá ọlọ́run ọlọ́run jẹ́ àlegbà kádàrá ọlọ́run bá aláà yí kádàrá tí ọ̀dà ọlọ́mọṣà yí padà fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́sẹ̀ wa lórí rẹ̀ wọ́n tó dáa tó lọ́n sí fún wa ọlọ́mú jáde dúpẹ́ fastaghfirullah innahu wal ghafur alhamdulillah wa salatu wa salamu ala rasulillahi wa ala alihi wa sahabihi ajma'in ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah eyan rusin olon qadarullah shiba'u wa jura qadara olon òun náà ni oúnjẹ ọ̀pọ̀ ní rẹpẹtẹ ẹ máa ń gbé wọlé lápòlápò ẹ tún máa bùn àwọn èèyàn wọ̀jọ́ à tó bá tún dàrin nǹkan ẹ agolo kan tinúlé agolo kan àwọn ọmọ ni jẹ Allahu akbar ètò ọlọ́ni obìnrin tó wá nígbàgbọ́ ní kádàrá dá ọ láàmú wọ́n fi lóbìnrin tó nígbàgbọ́ ní fi ìjọba hàn lè níjọ́ tọ́pọ̀ náà lọ́mọ̀ pé kò complain níjọ́ tí kádàrá kejì dé lóde pé ìwọ̀n mọ̀ pé bọ́dọ̀ ló ṣe rí ni òun fi ọlẹ́ o ṣẹ́ni bí sí ń lọ yẹn ń lọ lè pàdé kádàrá ńlá kan tó lọ́n filẹ̀ fún bí sí ń lọ yẹn ha <laughs> Allahu akbar níbo ọlọ́run ní omi tútù omi gbóná lẹ́ẹ̀ma yí inú ẹ̀ wáyé tẹ́ ẹnìkan àti sọ pé omi tútù ni mo fẹ́ bẹ́ẹ̀ wẹ̀ ibi tó àti omi gbóná òun máa kó ń ìlànà ń pa ẹ̀yọ́ miami alikọ́dàrù kádàrá wọ́n lọ́wọ́ náà ni mahabbatun wa kọ́rọ̀ àwọn nǹkan máa nífẹ̀ẹ́ rẹ àwọn kan kórìíra rẹ ẹ̀yọ́ miami nígbà tí wọ́n bá bí ẹlòmíì pé ńlá ń bẹ̀yìn ta ló kórìíra jù yóò ní ìmáàmù wàláì kò dùn mí nítorí pé ọ̀tọ̀ lójú tó ń fi wo débi ń ṣe kí ni ìdébi ń ṣe èmi ò sì máa ń fẹ́ mà kí èmi ọ̀sán àlegbé tẹ́mi ṣe sí oyin tọ́lọ̀ ní ma ṣe ní ṣe ó ti tán gbogbo èèyàn gan fẹ́rẹ̀ gbogbo èèyàn kó kórìíra rẹ̀ báwọn kan ṣe máa tọrọ kọ́lọ̀jọ́ máa bẹ làwọn kan máa tọrọ kọ́lọ̀jọ́ kú ilé ayé ṣe rí nìyẹn kádàrá nìyẹn bọ́lọ̀ ti dá yìí nìyẹn kọ́dà ọlọ́run ọba aláàtọ́ dá wa gangan ṣé gbogbo àwọn tó dá lọ́wọ́ kírun sìn àwọn yẹn láwọn òkì àwọn sì bá tiwọn lọ ń bẹ bíṣẹ́ ǹsìn wà wájú ohun bíṣẹ́ rẹ̀ ń tẹ kọ̀ǹpútà lọ́wọ́ sí àbí èmi ń ta ni ń ta búlọ́ọ̀kù lọ́wọ́ sí ẹ lọ́wọ́ òkírun ọlọ́run sì ọlọ́run sì tún omi ara rẹ̀ àtẹ̀jẹ́ ara rẹ̀ sì tún fúlò kò gbẹ kò torí ẹ̀ gbẹ torí ọlọ́run ọba aláwọ̀ pé ebi ń bọ̀ ebi ń sàpàdà ń sàpàdà bọ̀ ẹ̀yẹ́ sàpàdà wá àbí njẹ́ ọba kú tí wọ́n bá wé sínú sàárè tí kálukú padà lé ṣé kò ti padà sọ́wọ́ ẹni tí ń sá fún. ọmọ ya ọlọ́run ya sáré kó tó lè yàn níbi bẹ́ẹ̀ kádàrá ilé ayé ó ṣe rí ọmọ bá tiẹ̀ lọ ọmọ rìn láàrin ọ̀rẹ́ ọmọ rìn láàrin ọ̀tá owó ní kọsá máa ṣàdúà kò sì máa ṣe dáadáa lẹ́yìn òun kádàrá ni pé àjọ máa ṣe àtìyàwó àwọn àtàjọ wa ní àdúgbò lọ́kọ̀ọ̀kan a sì máa yára wa nígbà mí a ara Kada ni ẹ̀mẹ́ni ká má ti kú mọ́ dára láàmú àsìkò rẹ̀ tó ní wọ́n náà kọ́ ọmọ rẹ̀ tíjọ tiẹ̀ wọ́n torí pé nìkan kú ni wọ́n náà wá ń gbà rẹ̀ wọ́n náà wá fẹ́ kú nọ́nà wọ́n dé pé wọ́n náà lọ bá wà láti kádàrá tẹ̀ náà bá jẹ́jọ́ yẹn náà ní kú náà the family wọ́n kúndọ́ kan the family sheikh kan mẹ́rin àwọn mọ̀ṣá ẹ̀kẹ́ náà wọ́n fọ́ family bàbá lọ lecture ìyàwó méjì wọn ní ìyálé òun wà lé ń dáná ìyàwó àti gbogbo ọmọ ìyálé àti gbogbo ọmọ ìyàwó wọn wá tẹ̀lé sheikh lọ sí lecture wọn parí lecture wọn bọ̀ wálé bí mọ́tò kan ṣe jáde àwọn lẹ́nu báyìí mọ́tò wọn tọ́ǹbù ni àtìyàwó àti gbogbo ọmọ ìyálé àti gbogbo ọmọ ìyàwó gbogbo wọn kúlẹ̀ kan náà kọ́ńtà kọ́dà rò láà bọ́lọ̀ ṣe kọ́ nìyẹn ọ̀yàká nìkan wá gbọ́n fẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ ẹ̀rọ ọlọ́run sì máa bá ọ ní ojúmọ́ ẹnìkan ní kó girigiri wọ́ kọ́dà nìkan ò ní sọ fún ọ pé òun ó sì kankan fún ọ ní tó bá wà nù kádà rẹ ọlọ́run bó ṣe kó tó èṣù èṣù lọ ga jùláyé ọlọ́run ní ipá rẹ̀ ò ní káwọn kan ọlọ́run sọ fún pé ipá rẹ̀ ò ní káwọn kan gbọ́dọ̀ tí ò sì nù kádà rẹ bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi wọ́n tó gbogbo wọn lè báyìí ẹ̀ẹ̀kan náà wọ́n kírun sí gbogbo wọn la ìyáálé tó wà nílé wọ́n ti ti mójútó torí kọ́mọ́ di pé wàhálà òsìlẹ̀ wọ́n dẹ̀ ń sọ fún báyìí wọ́n ní qadarullah wa ma sha'a fa'al wọ́n ní bọ́lá wọn ṣe tó ní ẹ̀ ó ní kan lọ́wọ́ nílé ilé tí ń hó yọ̀bọ̀yọ̀bọ̀yọ̀bọ̀ tẹ́lẹ̀ ó di pé kíní ó di pé nìkan náà ní fọ́ bẹ̀ àwọn tí wọ́n sin lọ́ọ̀ nìyẹn adọ́wà pé ìwà tí kò sin lọ́ọ̀ ọwọ́ ń pé ogun òdílé ogun òdílé rẹ̀ wò gbogbo òdílé rẹ̀ pátá àwọn náà ń rìn lérí kádàrá ọlọ́run ọlọ́run bá aláàkọ́mọsẹ̀ ìṣàánú wa ọ̀wà lè wọ́n ní kádàrá wìláàdà wọ mọ́tún kábímọ kádàrá ní ẹkọ́ owó ọmọ o kádàrá kejì ń bọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn 80 years bẹ́ẹ̀ lẹ́yìn 50 years bẹ́ẹ̀ lẹ́yìn 40 years ìmí lẹ́yìn ọ̀sẹ̀ kan ìkó mọ́kànlá wọn lọ́mọ ti dákẹ́ wọn lọ kádàrá wọn lọ sí fẹ́ ni ẹ́ اللهم bẹ́ẹ̀ اللهم انا نعوذ بك من جهد البلاء اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء عباد الله أن يرسل الله مباوى الإيمان بالقدر يتضمن أربع مراتب إن يوالي بقدر أكبر bí ẹ bá lóun gba kádàrá gbọ́ á sọ fún pé nǹkan mẹ́rin ọgbọ́dọ̀ gbà gbọ́ láàfin mọ̀kọ́ gba kádàrá lóòótọ́ alákọ̀ọ́kọ́ kọ́ gbàgbọ́ pé alìmánu bi ilmi llahi ìpè gbogbo tó bá ṣẹlẹ̀ ọlọ́run ní màsí ọlọ́run ní màsí yẹn yóò fi lọ́kàn balẹ̀ pé èmi lè rò pé aburú ni kọjá pé dáadáa ni ebi mi ń pè yín bẹ̀ ẹ́ ó ní màsí ọlọ́run inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama' ọlọ́run ní kò sí tọ́pa mọ́sámà sílẹ̀ tó wọn ọlọ́run mọ̀ sí tó bá ti ṣẹlẹ̀ ó ní ọlọ́run mọ̀ sí àwọn táwọn ní má ni wọ́n ni ah ọmọ ọlọ́run mọ̀ sí àwọn bá filẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní tọ́gbà gbọ́ ni pé ọlọ́run bá aláà ó ti kọ́ kátàbà alikitaba kátàbà àkàdára ti láwùl mahfuz ó ti kọ́ sínú wàhálà ńláńlá kan tó wà lókè sánmà keje láwùl mahfuz wàhálà ńlá ni ó tóbi gan ọ̀rọ̀ mi èmi ní nọ́mbà ń wọ́n náà ní nọ́mbà ń gbogbo wa pátá ni wọ́n ti wá fún wa ní nọ́mbà ọlọ́sìn mọ̀yẹ nọ́mbà tí mi wá ọmọye nọ́mbà tí wọ́n náà wà wọ́n kọ pé lágbájá ìjọba yìí ni ọ̀dà yìí àdìsíkì tí ọ̀nà iye báyìí ni nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí nǹkan báyìí ni ó jẹ́ nǹkan báyìí ni ó jẹ́ ìjọba yìí ni ó kú wọ́n ti wá kú tán yóò di yasare àbí kò ní di yasare tọ́wájú àlìkìyàmà yóò wọ̀ náà ni àbí yóò wọ̀ àlìjànnà wọ́n ti kọ́ síbẹ̀ kì í ṣe kọ́lọ́ ọmọ bàgbàgbé wọ́n kọ́ síbẹ̀ kálí mọ̀ pé anábì ní rúfẹ́ àti àkìlám wọ́jà fati sọ̀họ̀ anábì ní kálámù tí wọ́n fi kọ́ wọ́n ti mú kó lérí wàhálà yẹn lẹ́yìn náà èyí tí wọ́n kọ́ yìí ti gbẹ kó lè mọ̀ pé nǹkan kan ò lè yí kádàrà ìtọ́lọ̀ ń kọ́ tọ́lọ̀ ọba alápàṣẹ kọ́ máa kọ́ rẹ̀ tó sì kọ́ tàlọ́wọ́ èso lè yí àjọ náà lè yí afọ́ lè yí ànábì ọlọ́run lè yí pàdé mọ́mọ́ bá lè yí ni yóò yí ọjọ́ ìbànújẹ́ rẹ̀ sọ́jọ́ dùnú tí bàbá ológun bá lè yí ni àdáwò níbà òun tó lóun yí tiẹ̀ pé yọ da fún ọlọ́dún ní tó ń bá ti ṣe nǹkan yẹn fún ọ yẹ kó fi agbára yìí yí kádàrá bú rẹ̀ padà irọ́ ni ẹ tán gbogbo ẹ̀ èyí tó bá ṣe déédéé èyí tọ́lọ́run ti kọ náà ni wọ́n pe kínní jẹ́ èyí ó ṣe déédéé nígbà tó kọ́lọ́run ti kọ́ ọlọ́run wà á fi ṣínà nítorí pé ọ̀tọ̀ ọlọ́dọ̀ ẹni tó wà á lọ nítorí ẹ̀ wọ náà lórí ìgbọ́rọ̀ wá nǹkan kan lọ́dọ̀ nìkan kan àfọ̀dọ̀ ọlọ́run allah ọlọ́run ọba ní wa ma kana nafsun an tamuta illa bi idhnillah kitaba muajjala ọlọ́run ní ẹnìkan kan ò ní jáde láyé àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àsìkò tó ti jáde àti kọ́ síbẹ̀ tásìkò yìí bá ti tó yọ jáde kó mẹ́ ẹlẹ́ẹ̀kẹta mashi'atuhu lil ashiya ọlọ́run fẹ́ bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ọgbọ̀rọ̀ mọ́gbàgbé má ro èrò ó lè jẹ́ pé ó lè jẹ́ pé nínú ìmọ̀ ọlọ́run ni pé ìyá yẹn padà ya wèrè lẹ́yìn ọ̀sẹ̀ kan ọlọ́run wa fi kú yẹn sékí ní ó fi bò láṣírí ara ọlọ́run lọ lábẹ́ sọ́mà lérí ilẹ̀ ọlọ́run téèyàn mọ̀dí tọ́lọ́ fi sékí fífi ṣe ọlọ́run ọ̀fẹ́ lómi lọ́mọ nítorí wàhálà torí fitna ló ṣe jẹ́ pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ ó ní bọ́lọ́ ṣe fẹ́ ni wala taqulanna li shay'in inni fa'ilun dhalika gadan illa an yasha Allah ọlọ́run ni mọ́ sọ pé ọbẹ̀ ṣe nǹkan kan lọ́la o àbí kọ́ mọ́ insha Allah insha Allah insha Allah insha Allah torí bí o ṣe ń sọ yẹn <laughs> bọ́lọ́wọ́n bá fàṣẹ sí tọ́lọ́wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ èyí tí wọ́n fẹ́ yẹn ò lè ṣẹlẹ̀ ọlọ́run fi ní má máa sọ fún yẹn gbogbo tó bá ti wá ṣẹlẹ̀ ní kádàrá ó ní bọ́lọ̀ ṣe fẹ́ ni níparí kálíkọ̀lù àṣìyá ọlọ́run ló dá gbogbo nǹkan gbogbo nǹkan ọlọ́run ló dá ta ló dólè ọlọ́run ta ló dá sẹ́wó ọlọ́run ta ló dá gi ọtí ọlọ́run ta ló dá gi igbó ọlọ́run ta ló dá mọ́rọ́bà ọlọ́run ta ló dá yàkìlà ọlọ́run ta ló dá gi kókè ọlọ́run èlùbọ́ ọlọ́run ló gbogbo nǹkan ọlọ́run dá gbogbo nǹkan yẹn oyè mọ́jọ wá nú èrò rẹ pé wáyé tọ́lọ́run ti ṣe kíni tó ṣe dá ìwọ́dún kan ọmọ ọlọ́run ti dá ó ti dáná kọ̀ọ̀kan mọ́ bí ṣe ara rẹ̀ lérí yẹn mọ́ bí ṣe ara rẹ̀ lérí pé wáyé tẹ́gbọ́n ṣe lówó jàbúrò lọ wáyé tẹ́yìn eh, ìyàwó ṣe lówó jọkọ lọ mọ́ bí ṣe ara rẹ̀ lérí ẹ̀ ètò wọn ọkọ èyí ọkọ wọn ti parí yẹn èyí tó kàn ni pé bóòlù ó ṣe kírun ní jàmá bóòlù ó ṣe máa gbàwẹ̀ ní jàmá bóòlù ó ṣe máa bẹ̀ lọ́ọ̀ lérí ọ̀rọ̀ tó bá béèrè kọ́lọ́n kí ọbẹ̀ lágbájá tọ́lọ́n bá kí ọbẹ̀ wù ní tí ọba kí ọ tó bẹ̀ èyí tó fún ọ náà lọ́nu sí kọ́ ọmọ wẹ̀yìn báwọn kan òun ní tó wọ̀ náà látara bẹ́ẹ̀ ọ balance ó gbúlò sí ọlẹ́sẹ̀ mi tó gbádùn òun ní jákàn nínú orí ọlọ́run òun sì ní fọkànbalẹ̀ sí ìyá ọlọ́run òun ní sì gbéraga lẹ́yìn náà ìjẹ́rẹ́ òun ní ru gbogbo lẹ́fù tọ́lọ́n bá gbé ọ sí ó ní kádàrà tó wá lélẹ̀ ẹlẹ́mìí ńlọ́lájú ọlọ́run torí kó lè bá wọ náà lọ́lọ́run sí fún àmọ́ wọ ọmọ ẹlòmíì ọlọ́run bù fún púpọ̀ yóò sì fún lẹ́mìí kúkúrú ẹlòmíì ọlọ́run bá fún lẹ́mìí gúngùn yóò bù fún díẹ̀ ọlọ́run sì fẹ́ lómìí lẹ́mìí gúngùn yóò tún bù fún púpọ̀ yóò tún wá wà jẹ́nà ọlọ́run ẹlòmíì yóò bù fún tíntín kò ní ní tó nǹkan ẹ̀mí rẹ̀ ó tún kúrú ó tún wọná kádàrà gbogbo nǹkan jẹ̀ máa tọ́ba náà ti kádàrà ọlọ́run ọmọ òjì láàárọ̀ báyìí ìtọ́ jẹ́ lójúmọ́ nìkan lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ máa fò sókè kọ́ máa ní alhamdulillah nígbà náà lọ́wọ́ dẹ̀rù ọlọ́run ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ èyí tó wọ́n wáyé náà ọlọ́run padà wá sí fún pẹ̀lú rọ̀ àwọn tó bá ní rọ ohun ọgbà ọgbà kádàrà ọgbà kádàrà kódòdó lọ́padà gbà tó lọ́wọ́ hàn ilé mà ọlọ́mọsá wọlé àánú gbogbo àkọọ́lẹ̀ ibú ti ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọsá bá yí padà gbogbo yìí tó da ọlọ́mọsá fi lé wa ọlọ́mọ gbà lọ́wọ́ wa o ọlọ́mọ alákòóso ọlọ́mọ àlìjánná ọlọ́mọ sọ wa lọ́mọ àná fastaghfirullah innahu huwal ghafurur rahim